ni ulama il umma taaba wa ni kawo àwọn tó jẹ́ afa afali umma yìí bíi maliki bíi shafi'i bíi afa anifa bíi amadabu nambali bi imamu thawri bi afa asufa asufiyan gbogbo wọn pátá kò sí kan nínú wọn tá a gbọ́ kó ṣe mòlúdìrí alladhina umul qudwatu fi din àwọn tó ṣe pé àwọn ni sampo nu ẹ̀sìn yìí wọn ò ṣe mòlúdìrí alimutamaththikuna bi asarihim bi asarihim àwọn tá à ń di àlà wọn mú tàfi ń rìnà wọn ò ṣe mòlúdì bal uwa bid bídíà bidiani àdádálẹ̀ ni àhàdásáhà àlùbàpọ̀lù àwọn tí wọ́n dálẹ̀ àwọn tí ò rí nǹkan jẹ àwọn èèyàn jàǹdùkú tí ò níṣẹ́ lápá aláìní kan ṣe lọ́dàmọ̀lúdì ilẹ̀ àhàdásáhà àlùbàpọ̀lù àwọn jàǹdùkú aláìní kan ṣe àwọn lọ́dàmọ̀lúdì ilẹ̀ àwọn lọ́dàálẹ̀ wàṣà wàtà nẹ́fṣin wọ́n sì fẹ́ máa gbádùn ẹ̀mí igi tánà bíi àkàlùn táwọn nǹkan fẹ́ gọ síbẹ̀ láti máa wá ní tí máa jẹ ẹ lọ wo tíra as-sunan wal mubtada'at tí mo sọ yìí wà ń bẹ̀ page one forty three sẹ́wárí àfa wa ọ̀rọ̀ àfa kanu èyí tó wá jọ mí lójújú àfa àtọ́jú àfa Tijaniya tó wá ní mòlúdi ọ̀dà bẹ́ẹ̀ ni gbogbo ẹtọ́ bá jẹ́ Tijaniya tó bá wà bí bó sì jẹ́ Tijaniya ọba ti sẹ́rí bó sì sẹ́rí ọba ti bá dákọ̀ tíra yìí tó jẹ́ ní ti ka tíra ọmọ tíra wọn wọ́n ń pe tíra kan ní wọ́n ń pe ní Al-Yaqutatul Farida kò sí tìjà ní ọ wà lórí mẹ́wọ̀n ọlọ́run jẹ́ mi yóò gùn sàn. àlìyá kùtàtù lìfàrídà tíra àyà kùtàtù lìfàrídà ìwọ tó jẹ́ tìjà ní yàtọ̀ ọba nílé èso òdìjì náà bíi fatia ni ọ̀yẹ́sẹ̀ bẹ̀rẹ̀ tìjà níyà ní bóyá kéè gbọ́wọ́ débi tí ó wà sálà ní òjò ní yakuta ńlé àfọ ní yakuta kàsídà ní yakuta kàsídà ní orin gbogbo ẹ̀ látòkè délẹ̀ àfa wa muhammadu ibnu fataha òun ló wá ṣe sáríwù yaaku tatul farida ó wá sọ sáríwù tiẹ̀ ní aduratul kharida ó sọ tírà tiẹ̀ ní aduratu alkharida ìwọ̀n jẹ́ sáríwù aliyaku tati alifarida àfọ ní dura tó ṣe sáríwù yaaku ta òun ló wá fẹ́ sọ̀rọ̀ yìí o ẹ máa gbọ́n tó sọ ni o tìjàníyà tiwọn pẹ̀lú amọ́dá tìjání wọ́n súnmọ́ra wọn báyìí ni torí ọjọ́ eré amọ́dá tìjání àti bíbí rẹ̀ àti kú rẹ̀ gbogbo ètí ìlélọ́gọ́rùn mẹ́ta ọdún o ṣé àmọ́dá ìlélọ́gọ́rùn mẹ́ta ọdún ṣé àmọ́dá tìjání àti bíbí rẹ̀ àti dádàríkà rẹ̀ lẹ̀ àti kú rẹ̀ kèlé lọ́gọ́rùn mẹ́ta ọdún kèlé lọ́gọ́rùn mẹ́ta ọdún gbogbo àwọn baba wa ń lọrin yìí tí wọ́n gbọ́wọ́ lọ́nà tàríkà àmọ́ wù èmi rí sásálà bàbá tèmi wọn ò jìnnà sí Amúdá Tìjání wọn súnmọ́ báyìí ni ṣé Amúdá Tìjání nínú àwọn màṣáìkì mùtàkìrì lọ́wọ́ nínú àwọn ṣéwù tàríkà tó déngbẹ̀yìn nínú wọn ṣé Amúdá Tìjání wà. àfa wa onídúrótò kàrídà yìí nígbà tí ó wàá sọ̀rọ̀ ẹ máa gbọ́n tó sọ ó ní wa min jumlati ma ahadathuhu minal bid'a nínú àwọn tí wọ́n dálẹ̀ nu bídíà tí wọ́n dálẹ̀ sínú tàríkà Tìjàníyà nínú bídíà máa ètè káàdìhìm tí sì ń bẹ́lẹ̀ mi àwọn tó dálẹ̀ anna dhalika min akbaril ibadat pé n táwọn dálẹ̀ yìí ẹ̀sìn ńláńlá ni wa adamu ta'at àti tẹ̀lé tọ́lọ́ntọ́ lágbá ni wa idhiharu sha'airil islam wọ́n sì gbà pàwọn ń gbógun ẹ̀sìn gani wa ijilali sayyidil anami aleyhi salatu wa salam wọ́n gbà pàwọn ń yòǹbọ̀ ànábì ni ó ní ma yaf'alunahu ntí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe rabi'il awwal ntí wọ́n ń ṣe wọn minal mọ́ọ̀lì tí wọ́n ń pè mọ́ọ̀lù di naam àfa Tijani àfa àgbà Tijani àti tẹtẹrà òun lọ sọ̀rọ̀ yìí ó ní tí wọ́n ń pè mọ́lúdì tí wọ́n ń ṣe Rabiul Awwal ó ní bídíà tí wọ́n dá sínú tàríkà yìí ni lẹ́ẹ̀fin mọ̀kọ́rọ̀ mọ́lúdì kì í ṣe pé àwọn alùsùnà nìkan ni wọ́n ń pè ń bídíà àwọn àfọ̀n tàríkà gan tí wọ́n jẹ́ al-mutahaqqiquna tabani mutahaqqiquna náà wọ́n tàríkà àwọn tí nǹkan yé ní jẹ́ wọ́n gbà pé mọ́lúdì yìí o bídíà ni ní sèkìsẹ́ sọ pé wakọ̀dì ìhìtawà mọ́lúdì yìí wá kójọ àlà bídàín bídìá pọ̀nú ẹ̀ wọ́n muharramat àwọn tọ́lọ́hún ṣe lé wọ́n pọ̀ ń bẹ̀ fọ́ọ̀mì ndàlíkà nínú tí wọ́n ń ṣe ń bẹ̀ tí ọ̀dà ṣéèkì sọ tí wọ́n istimaluhum almagani kí wọ́n máa wá kọrin lọ gbáà káwọn èèyàn kan máa dání lọ gbáà ṣéèkì ní ọ̀dà wọ́n máa hum alátùtọ́rì wọ́n àti jìtá wọ́n máa ta wàgẹ́rì dáàlìkà àti ntọ́jọ́ bẹ́ẹ̀ mímọ já àlóhùn lè sàmà nínú àwọn orin tí wọ́n ń gbọ́ tí wọ́n ń mì tí wọ́n ń fi báyìí àwọn orin tí ọ wàmádàwò aláàdáàlìkà aláàwá ìdí dẹ̀mí ma ìparí gbogbo ẹ̀ fún wọn èyí tí ọ̀ da lọ́jàsí fún gbogbo wọn tí wọ́n ń ṣe fi kawnihim torí pé tí wọ́n ṣe ni pé yashtagiluna fi akthar al-azmina allati faddalaha Allahu ta'ala àsìkò ńlá wọn wá ń lò wọn wá fi ń ṣe bídíà ni wọn fi wá ń ṣe ti ọ̀dà ó ní kí wọn lọ máa wọn dájú pé tí wọn ń ṣe nì tọ́ba tẹ̀já sí kí wọn bá ní tí wọn bá fẹ́ ṣe inú oṣù tọ́ da tọ́ba yìí tọ́lọ̀ ń fúnra tọ́ba yìí yín yẹ kí wọn ó ṣe ni pé tọ́ yẹ kí wọn ó ṣe ni pé kí wọ́n rìn lójú ọ̀nà anabiwa Muhammad ó ní fatahadimu yajibu anyuzadafi iminal ibadat ó ní tó yẹ kí wọ́n ṣe lásìkò rabi lawadu kẹ́mà lọ́sí lọ́nkọ́ pọ̀ wal khair wa shukr lil mawla ta'ala ma awlana min hadi ni'am al adima ọ̀làtọ̀lọ̀ ń ṣe fún wa yìí anabi ni wíwọ́n kama lọ lè dúpẹ́ rẹ̀ ó ní fatahadi muhada shari sharif tá a bá tiẹ̀ láàfẹ́ gbóṣù yìí tóbi innama yakunu bi ziyadati al amali zakiyat a máa ṣiṣẹ́ tó ni wa sadaqat sàárà làá máa ṣe ń ajaza an ẹni tí ò lè ṣiṣẹ́ tó dáa tí ò lè ṣe sàárà fa àkọlù àwálihi ní tí ó gbìyànjú kó ṣe ni pé ayé jìtẹ́nibà máa yáàrúmu àléhi wà yúkàrà wùláwù ní tí wọ́n ní ọmọ ṣe lé wọ̀ kọ́mọ ṣe ní tí wọ́n kọ̀ fún kọ́mọ ṣe tàbí mẹ́lẹ̀ hàdà ṣáàrì ṣẹ̀rí kó fi pọ́n oṣù yìí kó fi pọ́n lé wà nǹkan àdáyàlì kàmàtìlú bá ń fi gẹ́rìhì kọ́dà kọjá sí pé ń ta ni ó ṣe yìí inú oṣù yìí naam ah, ó tiẹ̀ bọ́rọ̀ lọ ó tún bọ́rọ̀ lọ ńgbà tí ń bọ́rọ̀ lọ padà ó lòun pe àwọn èèyàn ó ní ẹ̀jẹ̀ nsáré kabi ọ̀ parí ó ní balizadu ala dhalika àwọn takadama dikiruhu ó ní fasẹ́yìd nínú tàríkà yìí àwọn tá a máa pèlú lórí nínú tàríkà yìí man shiddatuhu alamtithali likitabi wa sunna ẹ̀ńtọ́ bá jásí kọ́ bá le koko kò níbi kitabu wa sunna òun lè lérí nínú tàríkà ẹ onímísì dati onímísì dati alamtifa alilikitaabi wa sunna tó lé kókókó lóhùn lédi pé òun fẹ́ lo alikitaabu wa sunna ó lé lédi ire nù ni ó láwọn eléyìí wàhùn àti báhùn salaf àwọn ni wọ́n ń tẹ̀lé salaf alimadin àwọn tó ti lọ ẹ lọ lè wo tíra yìí tá à ń pè ní dọ́tàlá kàrídà page jùsíwò ẹlẹ́ẹ̀kẹrin page fifty six jùsíwò ẹlẹ́ẹ̀kẹrin page fifty six nínú àwọn àfa wa tó ní mòlúdì kò sí nínú ẹ̀sìn afáwa ṣáàtìbí òun ní ìtìkáàdù yawmi wiladati nàbí sallallahu alayhi wa sallam ìdán wàdàmùl mọ́lídì ìdán ó nínú tó burú jù tá a mọ̀ ní bídíà òun ní kéèyàn mọ ọjọ́ bíi ànábì kọ́mọ lọ lè ṣe ọdún níbẹ̀ mo wá fẹ́ ka ọ̀rọ̀ afáwa àdókítọ́r Yusuf al-Qaradawi nínú ẹni táwọn èèyàn máa fi sẹ̀rí ó ní mòlúdì al-Qaradawi wa Qaradawi ó sọ bẹ́ẹ̀ kọ̀dọ̀ bẹ́ẹ̀ Dr. Yusuf Al-Qaradawi nígbà wọn bí léèrè sẹ́ẹ̀mà kó máa ń wá sórí Qanatul Jazeera wọ́n máa ń wá bí léèrè mbẹ́ wọ́n máa ń bí ní ash-shari'atu wal hayat wọ́n bí baba jọ kan pé kí lórí sí ọ̀rọ̀ mọ̀lúdì baba ní al-a'yadu indana murtabitatun bi sha'air ọdún lọ́dọ̀ wa ẹ̀sìn níbi àyè sọdún láì sí ẹ̀sìn ẹ̀sìn ní ọ̀sáájú kọ́dún tó tẹ̀lé wọ́lẹ̀dì àdádáha ẹni tí wọ́n á yanjú ọ̀rọ̀ ọdún àtẹ̀sìn yẹn huwa sahibul mọ́dù sallallahu alayhi wa sallam òun lẹni tẹ́ ẹlẹ́yìn ṣe mòlúdì fún gan ni ó yanjú ẹ̀ ẹni tí ó pẹ̀tọ̀ ọdún rẹ o ẹ̀sìn rẹ o ẹni tí ó yanjú ẹ̀ ẹni tẹ́ ń ṣe mòlúdì rẹ ni wa huwa òun ni wọ́n sọ fún wa ẹni yẹn ni sọ fún wa pé inna Allaha abdalakum bi yawmayil jahiliyya idul fitiri wa idul adha ẹni wọ́n ọlọ́run ti fún yín lọ́dún àwẹ̀ ó sì fún yín lọ́dún léyà wàlámúyẹ jẹ́ yẹ́wò mọ̀mọ́ òlídìí ìdá kọ̀ wá sọ fún wa ńjọ́ náà pé ọjọ́ tí wọ́n bí òun náà ọjọ́ ọdún ni ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ o lè ànà mọ̀ òlídàwù mọ̀ òlídàn àdìyà torí wọ́n bí òun náà bí wọ́n ti bí yẹn ni wọ́n kàn bí òun náà bí wọ́n ti bí yẹn ni falimasi ẹ̀rí jésù òlìdá mìngẹ́rì abin wọ́n bí òun kò ní bàbá wàhádà tàti àwòlà alukurani gan sọ̀rọ̀ ń parẹ́ wàdàkàrà wùfì surati mariama wa ali imran ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ ní surati mariama àti ali imran wàlídàlíkà torí ìdí eléyìí lam tudikari kisatil mawlidi fil kur'an qat ọ̀rọ̀ káwá ṣe mọ̀lúdi alukurani ọ̀sọ́rí ọ̀rọ̀ mọ̀lúdi alukurani ọ̀sọ́rí ala khilafi ma dhukir kàlí hijira ọlọ́run sọ̀rọ̀ hijira ọ̀sọ̀rọ̀ miraj ọ̀sọ̀rọ̀ gazawat ọlọ́run tọ́lọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yí gangan gangan anabi ọ̀sọ́ pẹ̀tọ̀ nígbà ọlọ́run hijira ẹ̀ máa hijira nígbà ọlọ́run sọ̀rọ̀ mìíràjò ẹ máa sọdún mìíràjò nígbà ìgbà tá ànábì lọ sí òkè ìsàrà wàlí mìíràjò ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ ànábì ní tẹ́ mìíràjò ọlọ́run sọ̀rọ̀ ànábì ní ọlọ́run wá sọ̀rọ̀ àwọn ogun bíi bádàdé bíi wúdù ànábì ní wúdù ó bi àwa o sẹmẹkún àtọpẹnánu òun fúnra ẹni sọhun ó ní fi hàdà níbi tá à ń sọ yìí mùtẹ̀bíhùn fi hàdà láàmù mùtẹ̀díhùn ó lórí ní tí mo sọ yìí mo tẹ̀lé àwọn sálàfù ni wọn dábí díẹ̀ alẹ́ èmi náà dábí díẹ̀ alẹ́ ó ní wà mùtẹ̀bíhùn lima sara àwọn nàbí yìí tá nàbí sì sọ lòun náà máa ṣe nínú àwọn àfáàwá tó sọ̀rọ̀ nípa pé bídíà ni àfáàwá Ali Mahfud mi ì mú tàwọn afa Saudi wa torí sábà pati mọ̀ táwọn sọ náà wọ́n sọ ìyapẹ́ ẹnu òfin bẹ́ẹ̀ sí Saudi àfilọ́dọ̀ ẹnìkan ní maka Maliki Alawi ọ̀nìkan náà ní sọ nǹkan mi gbogbo afa Saudi yòókù tá a bá fi gádùn náà sọ̀rọ̀ sáwọn ṣíà ọ̀kan náà gbogbo Saudi sọ tiẹ̀ náà títí sọ kọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ nìkan ọba gbọ́ ọ̀rọ̀ tiẹ̀ náà ń bẹ́ẹ̀ yìí ti mọ kọ́lẹ̀ kan wọn kà sọ ni ọ̀rọ̀ nu yàrá ni torí yàrá yìí náà ti ń se ti ń se kọ̀kọ́jà yàrá rẹ̀ àfa àwa tí mo fẹ́ mú wáyìí àfa àwa láti Basari nínú àwọn àfa wa masari à ń pè ní Egypt àfa wa Sheikh Ali Mahfoud nínú àwọn àgbà àfa masari wọ́n bi léèrè kọ́ọ̀l Sheikh wa ni awalu man ahadathaha bilqahira alikulafa walifatimiyuna bilqarni rabi nígbà wọn bi baba lè gbé baba kílẹ̀ ní sọ̀rọ̀ mọ́lùdì baba ni a àwọn tó dá wàhálà mọ́lùdì yìí lẹ̀ àwọn kulafa fatimiyuna tá a sọ lẹ́ẹ̀kan ni wọ́n dá lẹ̀ ọgọ́rùn-ún ọdún kẹ́rin sí de fabutada usi tatamawalid mòlúdi mẹ́fà ni wọ́n sì dálẹ̀ ó ní nínú ẹ̀ ni mòlúdi ànábì tẹ̀ ń ṣe yìí torí náà nkọ́kọ̀ da ẹ̀ má ṣe má ẹ ọ̀rọ̀ àwọn àfáàrí àwọn àfáà súnà lórí pé mòlúdi ọ̀dà ọwọ́ ka àwọn àfáà kan tí wọ́n ń sọ pé a máa ṣe àmọ́ bídíà ni wọ́n ní bídíà ni àmọ́ àwọn ò ṣe nínú wọn nàám àgbà pé bídíà àmọ́ àmọ́ ṣe nínú wọn Imam Sayuti ó ní nínú tíra rẹ̀ tó ṣe ó ní kíní bídí kíní mòlúdì yìí o bídí àní ṣùgbọ́n ọ̀dọ̀ tóun òun ọmọ ṣe Imam Sakhawi òun náà ní àkọ́kọ́ mòlúdì láyé bídí àní àwọn sálàfò ṣe lọ́kànlá ló tọ́tọ́ kọjá àmọ́ síbẹ̀ bẹ́ẹ̀ náà òun ọmọ ṣe Abu Shama àbáyọ̀mọ́mọ́ náà wá wí ó ní bídí àní ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ òun ọmọ ṣe àfa wa aláwi maliki maka ó ní bídíà ni ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ òun ọmọ ṣe àfa wa yusuf rufai masari ó ní bídíà ni ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ òun ọmọ ṣe àwọn àfa mẹ́fà mọ̀ kan ní bídíà ni wọ́n fi rìnlẹ̀ pé bídíà ni ṣùgbọ́n àwọn ọmọ ṣe naam wọ́n wá fẹ́ bọ́ sí tọ́bìkì ẹlẹ́ẹ̀karùn-ún kí ni sẹ́mi pé lẹ́ẹ̀kan tí mo sọ̀rọ̀ mo láwọn àfa tí wọ́n sọ̀rọ̀ pé bídíà yẹn wọ́n sọ̀rọ̀ pé mòlúdi dáa wọn èyí so nífẹ̀ẹ́ nù àfa ní tó kílíà sí wọn jù lọ́rọ̀ tó kílíà sí wọn jù ni wọ́n ń sọ mo fẹ́ gbé àwọn ẹ̀rí wọn yẹ̀ wò ẹ̀rí wo gan ni wọ́n ní tí wọ́n fi ń sọ pé mòlúdi dà wọ́n dẹ̀ sọ o wọ́n láwọn lẹ́ẹ̀dì inú alukurani tó sọ pé ẹ̀sẹ̀ mòlúdi kọ́dà àwọn lẹ́ẹ̀dì inú àdìsá nàbí wa Muhammad tó ní ẹ̀lọ́sẹ̀ mòlúdi ǹjẹ́ kílẹ̀ rí inú alukurani wọ́n ní ká lọ sí suratu Yunus aya fifty eight wọ́n lọ́wọ́ ọba ń sọ ń bẹ̀ pé ní kuli bifadilillah wa birahmatihi fabidhalika falyafrahu huwa khayrun mimma yajma'un wọ́n ní tẹ́ bá kó ń bẹ̀ wọn aya yẹn wà lè yé yín kó tó wà lè yé yín kó tó kílíà sí yín àbí kẹ́ ẹ padà sí suratul anbiya aya one oh seven tọ́lọ́wọ́ ọba ń sọ ń bẹ̀ pé ní wàmà arsalnaka illa rahmatan lil alamin ǹjẹ́ àyàtẹ̀ kéyìí àbí wọ́n léèrè aníbàyà yìí ti túmọ̀ sí mòlúdi kò yé wa ẹ bá wa ṣàlàyé wọ́n níbẹ̀ ni àwọn ṣàlàyé ǹjẹ́ kílà yàyé yín wọ́n lọ́lọ́ ń sọ pé ní kúl ìwọ ànábì sọ fún wa pé ní bifadilillah pẹ̀lú ọlọ́ọ̀lọ́hún wa birahmatihi àti kí ọlọ́hún fábìdálìkà ọlọ́ọ̀lọ́hún ìkí ọlọ́hún yìí fàlìyẹ́farahu ẹ̀ máa dunnú lọ. ẹ máa jó ẹ máa yọ̀ wọ́n wá ní àwa bí wọ́n lè rè pé à ọ̀rọ̀ ọlá ọlọ́run ìkẹ́ ọlọ́run kọjọ́ mọ̀lúdi àátorí ọlọ́run dunu náà ọlá ọlọ́run àátorí ẹ̀dùn náà ni ìkẹ́ ọlọ́run wọ́n ní bẹ́ẹ̀ ni ìkẹ́ ọlọ́run tó wà ń bẹ̀ yẹn ànábì ní ń jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run yìí sọ pé ní wàmà àrísàlẹ̀ náà kà í lára mẹ́tánì àrùn àfikọ́ jẹ́ ráàmà fún gbogbo ayé ráàmà ń lọ́lọ́run padà lọ́ọ́ bá ti fi sọ pé kó líbi fọ́dílé láàhì wàbí rahamatihi pẹ̀lú ọlọ́run àti pẹ̀lú ọlọ́run àti kí ọlọ́run ni ẹ máa lọ́ọ́ fi yọ ajásí pé pẹ̀lú ọlọ́run àtànẹ́bì ànẹ́bì fún rẹ̀ níjẹ́ ráàmà pẹ̀lú pé ànẹ́bì tí wọ́n bí sáyé wọn agbọ́dọ̀ máa yọ ni ìbí tí wọ́n bí ànẹ́bì sáyé tànẹ́bì níjẹ́ ráàmà wọn fani yẹ fúnra wù ká máa sọdún kí wọ́n bí lọ ni èyí tí wọ́n mú wá rè tọ́ níta kan wá fẹ́ bẹ̀ lérí ẹ̀rí yìí sẹ́rí wàhálà wà tí ó so mọ́rú ọ̀rọ̀ tá à ń sọ yìí tó sì jásí pé wàhálà yẹn kò lè yẹjú torí bí ti ń so mọ́rọ̀ yìí náà ni ó máa so mọ́ ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ àkúdàáyà à ń sọ̀rọ̀ àkúdàáyà àkúdàáyà àwa ní kọ̀sá àkúdàáyà nú ẹ̀sìn ẹni bá ti kú ti wà ń sáré múkàrú wà nàkírù ló fèsì ẹnìkan ni à kò yé yín ni tọ́lọ̀ alukurani ọlọ́run ńlá mọ́lẹ̀ ọlọ́run ní fi suratin ma sha'a rakkabak ibi ọba wú ọlọ́run ló tún lè mú yẹn lọ padà tí ó tún lọ fi sínú mi yóò fi sínú mi pé ọlọ́run lè mú kóńbí kó tó fi sínú fọ́tò mi kọ́ máa ṣe kí ni àkúdà ayánu ni sẹ́ẹ̀sì wo ọlọ́run tún ní wọ́n nù ṣe àkún fíìmọ́lá tá a là mú a tún da yín síbò míì tẹ́ sẹ́ẹ̀mọ̀ pa àmàkúdà ayánu tó tọ́ pẹ̀lú ìtumọ̀ ayánu náà fẹ́ bára wọn mu sẹ́ẹ̀mọ̀ àwọn ayá wa pọ̀ bẹ́ẹ̀ àwọn àdìsí pọ̀ bẹ́ẹ̀ ló fi jásí pé irú àwọn ayé abẹ́rẹ́ àwọn àdìsí bẹ́ẹ̀ nísìnyí ọlọ́ni wà àwọn àdìsá nínú aka ìlara mọ̀tán lil alamin ọlọ́run ní kúlíbi fadlillahi wa bi rahmatihi ọlọ́run pa nàbí rahama ń tòótọ́ kí làbáyọ ló fi jásí pé àbáyọ tá a bá fẹ́ ní wàhálà nu ẹ̀sìn yìí àbáyọ wa ni pé bẹ́ẹ̀ nìkan bá fẹ́ tú alukur'an àbí yóò bá ṣàlàyé àdìsí fún wa a sọ fún pé dákun torí ọlọ́run àlàyé ọ̀dọ̀ rẹ̀ bó làwọn sàábé ti gbọ́ àyà yíyé àgbọ́yé àwọn sálàfù lérí àyà yìí la fẹ́ kó ṣe kí ni kó yé wa torí pé àwọn sálàfù yẹn là nẹ́bí kà á fún nígbà tí ò yé wọn wọ́n béèrè ànẹ́bí ṣe làákàyè tiẹ̀ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́rìnlá yìí kọ́. bẹ́ẹ̀ni làákàyè tiẹ̀ ká nídìí torí pẹ́sìn yìí a fẹ́ gbọ́ yé lóbi tó ti wá ní táwọn eléyìí ń bá sì gbọ́ yé ní ọmọ jẹ́ àgbọ́yé ní táwọn eléyìí wọn bá ibi wọn bá gbọ́yé lọ bí wọn bá gbọ́yé lọ bẹ́ẹ̀ àní ṣe kínní ìsìnà tiẹ̀ nu ànígbà kí láwa wádìí ṣé ń tí àwọn àfa wa onímọ̀ òlùdì ṣé ń tí wọ́n gbọ́yé lérí àyà méjèèjì yìí ǹjẹ́ bẹ́ẹ̀ ni àwọn sálàfù gbọ́yé èyí ń lọ̀rọ̀ a gbọ́dọ̀ wádìí kí ni àgbọ́yé àwọn sálàfù lórí àyà méjèèjì yìí adé nínú àwọn àgbà fún àti tẹ̀fsírì nínú wọn ni <clears throat> wa nínú wọn ni wa ibùnú jẹrìírì tabari imaamu tabari àgbà tẹfsiri ni gbogbo alasan kẹ tẹfsiri tabari àti tẹfsiri bilima àtúrù ju bilima àkúrè lọ tẹfsiri ti ń fi ọ̀rọ̀ sàábé tọrọ sàábé tí ń fọ̀rọ̀ ànábì tọrọ àwọn sàábé lọ́pọ̀ ju yìí tí wọ́n fi làákà yìí yẹjú lọ àfàwà tabari tí ẹ bá lọ wo tẹfsiri yẹ volume fifteen page one oh five qala abu jaafar afa wa sọ fún wa pé ní yakulu allahu ta'ala ọlọ́run sọ pé ní linabi yihi muhammadin sallallahu ọ sọ fún anabi rẹ̀ pé kul ya muhammad Iwa anabi sọ lihawulahi lemukadibi nabiki fáwọn tí wọ́n ń pè ọ́ ní òpùrọ́ yìí wà mímọ onzila ilayka min indi rabbik àti tí wọ́n sọ fún ọ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ tí wọ́n ń pè nǹkan náà nírọ́ wá sọ fún wọn pé bifadilillah pẹ̀lú fọ́dílù ọlọ́run ayu anas ẹ̀yin èèyàn yìí alladhi tafaddala bihi alaykum ọlá ọlọ́run tó fi jọ́lá lé yín lórí wàhúwà islam òun ni islam o fọ́dílù láàyè bẹ̀ oníṣẹ́ jama kí ni ń islam ọwọ́ ni fabayanahu lakum tọ́lọ̀ ń wá sàlàyé islam yìí fún yín wàdàákùn ilayhi tó sì pè yín lọ́wẹ̀ lọ́ọ̀bẹ̀ wàbí rahamatihi àti pẹ̀lú ráàmà rẹ̀ alẹ́dì alẹ́tì rahimakum bíhà tó ṣe pé ráàmà yẹn ó fi sàánú yín ni fa ìkẹ́ yẹn ó fi sàánú yín ni ráàmà yẹn fa anzalaha ilaykum ó wá sọ ráàmà yẹn kalẹ̀ fún yín fa alamakum ma lam takunu ta'lamun min kitabihi ìtẹ́ wàá mọ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ ń bi tíra rẹ̀ ó wá fi mọ̀ yín fabasọ́rakum ó wá lójú bíhá ma àlìmọ̀ dínàkùn gbogbo àwọn ọmọ ẹ̀sìn yọ sàlàyé ẹ̀ fún yín wàdà àlìkàl Qur'an ìkẹ́ yẹn ní ráàmọ̀ yẹn jẹ́ alukur'an ajásípé fọ́dílù bẹ̀rù ń jẹ́ islam ráàmù ẹ̀bẹ̀yẹ ń jẹ́ àgbọ́yé àwọn sálàfù rèé o lérí àwọn ẹni àkọ́kọ́ àwọn sàábì ànábì àwọn tábì tábì yín àgbọ́yé wọn rèé tẹ́wọ́dọ̀ àfa àwa Kurtabi Ibn Jarir lásán lẹ́ẹ̀kan àfa àwa Kurtabi nígbà tó ń wo tó àyà yìí ó ní kúlíbi fadilillah wa bi rahmatihi fabidhalika faliyabrahu faliyafrahu qala abu sa'id al-khudri abu sa'id al-khudri sàbí anabi kan agba sàbí ni agba sàbí ni abu sa'id al-khudri ó ní abu sa'id al-khudri ọlọsọ wabni abbas ibn abbas náà sọ radiyallahu anhuma kọlọ̀ ń yọnu sáwọn méjèèjì fọdílùlá wọn ní fọdílùlá yìí tọ́wọ́ à ń bẹ̀ yẹn alukur'an kur'an ní jẹ́ bẹ́ẹ̀ wa rahmatuhu ìkẹ́ ọlọ́run tọ́wọ́ à ìsìláàmù ní jẹ́ bẹ́ẹ̀ wà á ní hun mọ́ àyìdá lọ́dọ̀ àwọn méjèèjì bákan náà wọ́n tún tú bá mi wọ́n tún ní fọ́dílù lá ọlọ́ọ̀lọ́hún ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn alukur'an kur'an ní jẹ́ fọ́dílù bẹ́ẹ̀ wọ́n wá ní wàrà hàmẹ́tuhù ráàmà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn à ń jà alákùn min ahalihi fọlọ́hún ṣe yín ní ara alẹ́ alukur'an kò sí ìtótú ní anabi nu gbogbo wọn kọ́lá dọ̀ ibùnú kẹfìr ibùnú kẹfìr tó wọn gan òun gan ò bẹ́ẹ̀ òun sọ pé ní yakunu Allahu ta'ala mumtinan ala khalqihi ọlọ́run ọba ń sọ̀rọ̀ ń sèrè gúnlẹ̀ rí ẹrú rẹ̀ bima anzalahu minal qur'an ala rasuli ilkari torí pọ́sọ̀ alukur'an kalẹ̀ fún anabi wa muhammad ni wọ́n ń pè é ayu anas ẹ̀yìn ẹ̀yìn kọ̀dí já àkùnmọ̀ ìdọ̀tún min rabbikum ìpìlẹ̀ àyà yẹn nìyẹn wa shifa'un lima fi sudur wa huda wa rahmatun lil mu'minin kul bi fadlillahi wa bi rahmatihi falyafrahu ọwọ́ àníkà wọ́ àyà yẹn wúkọ́ lọ́hùn ti àkọ́kọ́ ọ sọ̀rọ̀ àkọ́kọ́ ọ sọ̀rọ̀ pé mọ̀ izọ̀tún púpàlù kùránì yẹn wá sí ni o mina ṣuba ìwà ṣokòk yóò máa ṣe wá sí fún yín níbi ntọ́bajẹ́ rújú tọ́jẹ́ yè méjì yóò sì máa lé yín kúrò níbi ẹbọ wàhùdà wà ráhàmàtún lil mu'minin yóò máa wá jẹ́ àti ráhàmà fún mi ní yásùlù bíhí alìhídáyà ó lálù kùránì ìmọ̀nà ọmọ wa láti bẹ̀ wà ìkẹ́ ọmọ wa láti bẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ó ní wa innama dhalika lil mu'minin yóò jẹ́ ti mu'minin ó níbẹ̀ lọ́n tó sọ́n bómi pé ní wa nunazzilu minal qur'an ma huwa shifa'un wa rahma ó ní shifa wa àti rahma ìgbàkígbà tọ́lọ́n bá ti ń lo rahma yẹn ibi tí ń tọ́ka sí ni kíni alukur'an kìí sàn nabi kìí sàn nabi kìí sàn nabi ìwà tula nabi yẹn ìwà tu nǹkan mi lẹ́yìn táwọn afa tu yìí amuti afa wa jẹ̀rìrì ibnu jẹ̀rìrì tabari amuti afa wa kúrítàbí wa amúti àfa wa ibnu kẹfìrì wa ààrẹ nìkan kan náà mẹ́ta tó fún wa pé ní rahama tó wà ń bẹ̀ yẹn anabi ni wọ́n tu ní tí wọ́n tú fọ́dílù yẹn alukur'an ní tí wọ́n tú rahama yẹn alẹ́ islam òun ni islam so káwa tu sí anabi ó dàbí ẹni pé a lo àyà yẹn lọ síbi ìfẹ́ inú wa ni ìsìláyà lọ bí ìfẹ́ inú eh, eh, ntọ́lágbára ni kéèyàn máa tú àyà síbi fẹ́nu rẹ̀ ńtọ́ lágbára ni gbogbo àwọn tí wọ́n tú àyà yìí báyìí ẹni eré ni wọ́n mistake ńlá ni kọ́lọ̀mbà mójúkò níbi àṣìṣe wọn kọ́lọ̀mbà mójúkò wọn. ọ̀rọ̀ ilé kejì ní ẹ̀rí tí wọ́n mú wa wọn lálẹ́ Kùránì faramọ́ mọ̀lúdì ǹjẹ́ kílẹ̀ rí yín wọn lálẹ́ sọ pé ní wa kullan naqussu alayka min anba'i rusul ma nuthabbitu bihi fu'adaka ìwà nabi kò sóòjì sẹ́kàn tí ó kọjá tá a ní pìtàn rẹ̀ fún ọ nítorí kálẹ̀ mẹ́mí tiẹ̀ náà dúró dáadáa là ń fi ń pìtàn àwọn ànábì tó kọjá fún wa ànábì suratu hud aya one twenty wọ́n ní wàlẹ̀ mọ́lúdù nabawi asherif ẹ̀ wá rí mọ́lúdì ànábì tá à ń wí yìí náà yẹ̀sítẹ́mìlú àlà àǹbá ìnàbí ṣebí tá ànábì làwa náà ń sọ ń bẹ́ẹ̀ àwa náà ń sọ tà ànábì bẹ́ẹ̀ ni wàfi díkìrì yìí tá a bá ń sọ tà ànábì yìí tathbitun li afidatil mu'minin àwa náà máa fi mọ́kàn mu'minin dùn ẹ dákun sọ jọra wọn ẹ̀rí kejì nu wọn lọ sọ fún anabi pé a máa pè táwọn anabi fún ọ láti fi mú ọ dúró ká mọ́kàn rẹ dúró mòlúdi táwọn náà ń ṣe táwọn náà ń ṣe ṣebí tá anabi làwọn ń sọ mẹ káwọn fi mọ́kàn mu'minin dùn ẹni kiyasun ma al-fariq kò jọra wọn torí pé ní kò sí ìbáṣe láàrin àyà yìí pẹ̀lú ìnáwó ìnáwó ni pati ni mòlúdì ìnáwó ni kò sí ìbáṣe láàrin rẹ̀ ẹlẹ́ẹ̀kejì alukurani wọn ka fa nẹ́bí wọn fi mọ́kàn rẹ̀ dúró kílódé yìí náà máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kẹ́ fi mọ́kàn wọn dúró kọ́mọ̀já sí péjọ́ kan lẹ́ẹ̀mú tẹ́ fi ṣe náwó ìjọ náwó lẹ́yìn mú jójúmọ́ ayé lèyìn kọ́ yàn lẹ́kọ̀ọ́ ẹ bá lọ́ọ́ jòkó kẹ́ máa kọ́ yàn lẹ́kọ̀ọ́ kì í bá dáa ju kẹ́ mújọ́ kan kẹ́ máa sọ ìtàn nẹ́bí lọ a rí pélé yìí náà kò fi bẹ́ẹ̀ ní ẹsẹ̀ ńlẹ̀ kò fi bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ nínú àwọn ẹ̀rí wọn tí wọ́n tún mú wá ẹ̀rí tó lágbára lélẹ́yìí lọ́dọ̀ wọn Imam Sayuti nínú àwọn tó ní bídíà ni mòlúdi àmọ́dá ni ó ní nínú táwọn dì mú táwọn fi ní káwọn yẹn máa ṣe mòlúdi dáadáa ni ọ̀là nàbí wa Muhammad ó ní akọ ànáfsìhì ba'da nubuwah nígbà wọn sọ dànàbì tán ó wá pẹran súnà ara rẹ̀ ó ti dànàbì tán o ó wá pẹran súnà ara rẹ̀ ma anahu qad warada anna jaddahu abdul muttalib aka anihu fi sábẹ̀ wiladatihi léyìí tó sì dájú pé níjọ́ tí wọ́n bí ànábì yìí abdul muttalib pẹran fún ọ pẹran fún tó fi kó òun náà tó wá dà tán ọ wá fún rẹ̀ níta sì ń pè ní àkíkà nínú sẹ̀ríà ní a bá ti sẹ́wọ̀n ètò ṣe a máa jásí pé ìtún àkíkà ṣe tá ànábi tún àkíkà ara rẹ̀ ṣe tọ́tẹ̀ràn pa tí sẹ̀ríà ò sì ní àtún pa a jásí pé jọ̀ọ́bí òun náà pàtàkì ní ọ̀dọ̀ tiẹ̀ náà ló fi tún rẹ̀ kó nítorí fi tún rẹ̀ kó òun káwa náà máa tún kó mọ̀nà lọ́dọọdún láti máa tún kó torí pé kẹ́ni àánú ni fún wa kí rí lórí ẹ̀ àkọ́kọ́ ni pé. Pe àdìsí yẹn ọ̀làlàfíà àdìsí tá a fà wá mú wá yẹn mọ́mú sàyó ti mú wá yẹn àdìsí yẹn ọ̀làlàfíà rárá torí pé wọ́n ń pọkùnrin kan ní Abdullah nínú àdìsí yẹn ó gba àdìsí yẹn lọ́dọ̀ Kọ̀tádà Abdullah àti Kọ̀tádà ò mọ́ra wọn èyàn ló ń gba àdìsí lọ́dọ̀ èèyàn ẹni ọ̀gbà lọ́dọ̀ rẹ̀ ọ̀ọ́mọ́ Ibnul Qayyim al-Jawziyya sheikh ń sọ fún wa pé ní àdìsí yìí tí wọ́n tó wà nínú tíra Sheikh Abdulrazak yìí ó ní àdìsí kan ní tá a ní lò torí pé Abdullahi ń bẹ nínú àwọn tó gba àdìsí yẹn wá Ibn Hajar wá sọ fún wa pé àdìsí yìí tafarrada bihi Abdullah ibn Muharrar Abdullahi ọmọ Muharrar nìkan lọ́gbà wá ó ní Abdullahi yẹn sì ní wa huwa da'if èèyàn tí ó gba àdìsí wá tà ní bojú wò lẹ́yìn ni Imam Nawawi nínú Majmu' ẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ ó ní wa amal hadithu lẹ́dí dakara wùfi akin nabi hadith tí wọ́n mú wá yẹn tí wọ́n là nabi pa súná fúnra ẹ̀ tí bẹ́ẹ̀ yà kígbà wá abdullahi ibn muhariri ń bẹ́ńbẹ́ abdullahi yẹn sì ní ọgbà tó kọ̀dáta kọ̀táda fahada hadith ń bá a ti lò hadith tó bàjẹ́ ni hadith yẹn bàjẹ́ wa ibn muhariri ẹ̀ abdullahi ibn muhariri yẹn daif ẹnì gbà hadith lọ́wọ́ ẹ̀ òun wá ń sọ ńgbà tó parí ìtàn abdullahi ibn muharib tán lọ́wọ́ ni wọ́kàlá amúlẹ̀hùn fáàdù fi yìí gbogbo àwọn afa aládìsí ìtí wọ́n sọ ńpa arákùnrin yìí anahu matruk àyè gbàdísì lọ́wọ́ ẹ̀ wàlẹ́ ìsàbí fíkọ̀ kìí ṣẹni tá a gbára lé wàmí ń balẹ̀ ayáwó nínú wàhálà tó dálẹ̀ àdìsí pa nàbí pasúná nínú wàhálà tó dálẹ̀ àdìsí pa nàbí ni tó bá rí bẹ́ẹ̀ ànàbí ọ̀ pasúná rẹ̀ ìwà mẹ́rin wà pọ̀ pasúná a wà á torí ẹ̀ máa ṣe mòlúdì kò nbẹ. Imam Sayuti kan yìí náà ó tún bẹ́ẹ̀ rí mi wá sẹ́ẹ̀ mọ̀ kó àfa ni Sayuti àfa tó yanjú gan kọ́dà ó ní mímọ̀ débi kó ṣe dé àyà rẹ̀ ní mujtahid àwọn èèyàn gbá ni. Imam Sayuti ní ó ní thumma ra'aytu ẹ̀rí mi lọ́fẹ́ mú wáyé o Imam al-Qurra Din ibn al-Jazri. قال في كتابه المسمى عرف التعريف بالمولد الشريف ما نصه قد روي أبو لهب بعد موته في النوم فقيل له ما حالك فقال في النار إلا أنه يخفف عني كل يوم الاثنين وأمص بين أسبوعي ماء بقدر هذا وأشار براس أصبعه وإن ذلك بإعتاكي لثويبة عندما بشرتني بولادة النبي صلى الله عليه وسلم وبإرضائها له أني ولا لا wọ́n wá rí àbúlàábì lójú oorun wọ́n wá bi àbúlàábì pé ìwọ ló ti kú yìí bóòlù àlìkíyàmọ̀ ti rí fún ọ àbúlàábì wá fèsì pé ah àlìkíyàmọ̀ dáa fóun òun sì ń jẹ ìyà ṣùgbọ́n inú náà lòun sì wà ṣùgbọ́n òun máa rí kẹ́ ìkẹ́ òun ṣe déédéé kóun ó fi kásẹ̀ nu báyìí kóun wá fà kómi jáde ẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ lòun rí lọ́sẹ̀ ìjọ wo lòun sì ń rí ẹ̀ẹ̀kan tóun rí lọ́sẹ̀ yẹn ọjẹ́jọ́ tí wọ́n bí ànábì mọ́ndé tí wọ́n bí ànábì torí pé níjọ́ yẹn ẹrú òun kan ti ń jẹ́ fìwáyé báà òun lọ́wọ́ yọ̀ fóun pé wọ́n bí ànábì òun wá ní a ah, sábùlá yìí bímọ náà tó kúnjọ ní lọ́wọ́ bímọ ìwọ ẹrú mi yìí mọ sọ́ di ọmọlúàbí torí pé mo sẹ́rù yẹn dọmọlúàbí níjọ mọ́ndé gbogbo ọjọ́ mọ́ndé òun ní ma wá fi kásẹ̀ nu báyìí tí n bá ti wá fà yín wá gbádùn ẹ̀bí omi tútù ẹ̀ẹ̀kan tí n gbádùn lọ́sẹ̀ nu wọ́n ní sẹ́gbà tábùlà bì tọ́jẹ́ kẹfìrí tọ́wà nùnà tọ́lọ̀ wá torí ipò tu ẹrú lẹ̀ torí pé wọ́n bí ànábì tí wọ́n ń gbádùn nítorí eléyìí o ṣé táwọn bá wá ṣe mòlúdì àwọn ò ní gbádùn lọ́dọ̀ ọlọ́run báwọn bá ṣe mòlúdì àwọn gbádùn lọ́dọ̀ ọlọ́run kí lè sì lérí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ náà àdìsí yìí wà nù sọ́yẹ́ Bukhari tí ó dàrú àmọ́ sígà tó ń gbé wá ń bẹ̀ ó yàtọ̀ nígbà wọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bíbà ẹni tọ́jọ́ mú yẹn papọ̀ nígbà tí Imam Bukhari sọ̀rọ̀ wa ummahatukum allati arda'anakum àwọn ìyá ayé tó fún yín lọ́yàn nígbà tí Bukhari yanjú ọ̀rọ̀ rẹ̀ ló gbé àdìsí yẹn wá nígbà tí ó gbé àdìsí yẹn wá ẹni tó gbé àdìsí yẹn wá Urwa ibn Zubair òun ló gbà wá sẹ́rúrú ibn Zubair yìí nígbà tí ó sọ̀rọ̀ yẹn ń sọ̀rọ̀ pé Thuwayba o mọ́wúlà ẹrú abilabi ni abúlábi sì ni ó túlẹ̀ lóko ẹrú Thuwayba yìí ó tún wá fà nẹ́bì ní ọ̀yàn nígbà tí abúlàábì wá kú wọ́n wá lálàárí wọ́n wá bí olo bò ló ti wà sí ó lóun wà nínú àmì wò ńláńlá wọ́n wá ní kí lọ pàdé ó ní ah, abúlàábì wá fèsì pé òun ò ríjọ́ kankan tóun rí rọrùn ju pé wọ́n máa fún òun lómi mu níjọ́ Monday wọ́n kan omi sí òun lẹ́nu pẹ̀lú kaba yìí yóò wá tutù lẹ́nu òun níjọ́ Monday tí wọ́n bí ànábì tóun tú fìwáyé bàsílẹ̀ torí pé òun tún sòwébà sílẹ̀ lẹ́ni pé wọ́n bí ànábì wọ́n ń kan mi sóhun lẹ́nu afa wa hadisi yìí ti bẹ́ẹ̀ nu Bukhari àkọ́kọ́ náà nígbà tí afa wa bọ̀ Ibn Hajar ti ṣáde Bukhari tó débi ọ̀rọ̀ yẹn ó ní hadisi yìí ó ní ń tọ́ka lérí pé kèfèrí yóò ṣàǹfààní pẹ̀lú sẹ́ẹ̀rì tó bá ṣe tó bá Ibn Hajar ní sọ̀rọ̀ yẹn ọ̀làdìsí yìí tọ́ba rí bẹ́ẹ̀ o ń túmọ̀ pé bí kèfèrí bá sì sí ẹ̀rí láyé tọ́ba dijọ́ àlìkìyàmọ̀ yóò rí èrè iṣẹ́ rẹ̀ yẹn ó ní pẹ̀lú ìtumọ̀ yìí ọ̀ta káyà alukurani torí pé Ọlọ́run sọ pé ní waqadimna ila ma amilu min amalin faj'alnahu abaha manthura bẹ́ẹ̀ ọba ti jẹ́ mùsùlùmí ń tọ́ba di kó ni káwọn alábùúlà bíi ń gbádùn lẹ́yìn ìgbà ti ṣe kèfèrí kú ọ̀tàkáyà yìí sẹ́mi kí ibùnà hajar ó ti ọ̀dà ànú báwọn ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ orúwà tọ́gba àdìsí wa ọgbà direct lọ́dọ̀ ànábì wa Muhammad sẹ́ẹ̀sì mọ̀ pé orúwà ọmọ Zubairu bùnà àwàmù ni Zubairu bàbá rẹ̀ ní sàábé òun fúnra ẹ̀ tábì yìí ni kọ̀bá ànábì láyé òun ni wọ́n sọ pé kọ́lá Rasulullahi sallallahu alayhi wa sallam irú àdìsí yẹn ni wọ́n ń pè ní mursal àdìsí mursal ni dọ̀yìfù ni ọ̀rọ̀ di méjì. Ibn Hajar tu ṣubú àkọ́kọ́ nu àdìsí ni mùrísàlù ni torí pé tábìyìn tí ọba nàbì láyé ní ń sọ pé ànábì sọ pé ẹ̀tọ́ ẹ̀ ní kó sọ pé sàábé báyìí sọ fún mi pé ànábì sọ pé sàábé ti já láàrin òun àtànábì jíjá jíjá àbí já òun àdìsùn mùrísàl àdìsí yẹn ọ̀làlàfíà mọ́ nínú àwọn ọ̀ràn àdìsí tọ́lẹ̀ ni mùrísàlù wà ọ̀rọ̀ di méjì ọ̀rọ̀ ẹlẹ́kẹta lédè ká sọ pàdísì yẹn ọlọ́láàfíà ṣé ń bẹ́ẹ̀ nu sẹ̀rí àwa ká máa fà ládájọ́ tọ́ra àlá ni wọ́n lá ṣé wọ́n ń bẹ́ẹ̀ nu sẹ̀rí àwa ká máa fi ẹlẹ́ẹ̀kejì ẹni tọ́ làwọn sọ gbogbo sígà tí wọ́n mú wá pé wọ́n ní wọ́n ń pé wọ́n lálàá wọ́n lálàá mùsùlùmí lọ́la ni kèfèrí lọ́la ni àmọ́ àyè fi àládájọ́ ó di wà lálàá wọn àmọ́ ó èyí tó wà burú jù ni pé sẹ́mi kó ti di pọ́ìntì mẹ́ta tí mo yọ ibnu hajar ó ti ṣubú àdìsí yẹn mursal ni bá a tiẹ̀ lọ́la làáfíà gan ẹ̀ àlá ni wọ́n la àyífà aládájọ́ nínú islam tá a tún máa rú rẹ ẹni tọ́lá àlá yẹn èyí tó wá burú jù ni pé ìtàn yẹn gan wàá rí bẹ́ẹ̀ a kò rí bẹ́ẹ̀ ìtàn yẹn gan ò rí bẹ́ẹ̀ kí ni òjò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àlọ́ wo ọ̀rọ̀ mi tó wá lórí ìtàn yìí qala ibnu sa'id ó ní wà akhbarana mo fẹ́ ká gbọ́ o ghayru wahidin min alil ilmi wa kana rasulullahi wọ́n ń sọ̀rọ̀ bọ̀ wọ́n wá ń sọ bí anabi ti ń ṣe wọ́n wá ní wa kana rasulullahi sallallahu alayhi wa sallam yasiluha wa huwa bi Makkah anabi máa bá sùwé bá a ṣe yìí máa ṣe dáadáa sí i nígbà tí sùwé tá anabi wà ní Makkah wa kanati Khadija Khadija yàwó anabi tukrimuha ìmọ̀ wa pọ́n sùwébà lé wà í yàyàwó mẹ́yìdì mọ̀mọ́lúùkà sùwébà ńjọ náà ẹrú lùsì ń jẹ́ wà tọ́làbàt ilà abi lahabi àǹtẹ̀bùtà àhàmìnìwò àdíjà wa lọ bá bùlàbí oníkọ́ wa ta sùwébà fóun ẹ kọ́ ta fóun àrò yẹn ò kílíà sẹ́mi pé ìjọ tí wọ́n bí ànábì wọ́n ni wọ́n tu lẹ̀ eléyìí nísìn anabi dàgbà tán ó wá fẹ́yàwó sílé yìí ń bímọ tọ́ba wa rí sòyébà yín wá ń pọ́n sòyébà lé torí sòyébà fún ní ọ̀yàn débi pàdéjà wa kówó dání wa lọ́ba bula bìkẹ́ wa ta sòyébà fún mi ṣé wọ́n túlẹ̀ wọ́n tó ń tó ta. fa aba abu lahab abu lahab tún wá yarí kò tún ta falama hajara rasulillah sallallahu alaihi wa sallam nígbà tá anabi wa ṣe yálọ madina ìtàkà ha abu lahab nígbà wọn làbú làbí wa tu lẹ anabi dèmẹdínà tán tó tu sòye bá lẹ wa kana rasulullah sallam yabu asu ilayha bisilatin wa kiswatin anabi máa fi nǹkan ránṣẹ́ sí yóò fasọ ránṣẹ́ sí yóò fóúnjẹ ránṣẹ́ sí sòye bá wa kú nígbà tí wọ́n ṣe yíjíra tọdọdún keje wọ́n ṣe yíjíra tọdọdún keje tán ni sòye bá tó kú sẹ́ẹ̀rì pé láàrin ikú anabi gan àti sòye bá bí ọdún méjì mẹ́ta ni ọ̀kan nu afa wa hafi sinu abdulbar òun sọ fún wa pé wa àtàkàhà abu lahab abu lahab tuulẹ̀ bàdàmà hajar nabi sallallahu alayhi wa ìgbà tí anabi ṣe já lọ sí sí madina ó kílíà wípé sòyébà ọ wà lóko ẹrú títí tá anabi fi wà ní anabi dé madina dákẹ́ tó tu ní kọ́dà àdíjà fẹ́ ra àwọn ọ̀tá fún tọ́ba rí bẹ́ẹ̀ ibo la ti rí tàn pé ó tú sòye balẹ̀ nígbà wọn fún ro pé wọn bí ajásípà làkàn ni tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àlá ni tí ò ní kọ́dà kò sọ̀rọ̀ ńbẹ̀ rárá lẹ́yìn náà sẹ́mi pé káàtì ẹ̀ wá sọ pé abúlábì ká sọ pé abúlábì túṣu ibà lẹ́ńtòtọ́ nítorí pé wọ́n bí ànábì ṣé ó túlẹ̀ nítorí ọlọ́ọ̀ni ṣe ntẹ̀yìn ṣe nítorí ọlọ́run ọlọ́run ọ̀sẹ̀ san rẹ̀ sọ́túlẹ̀ nítorí ọlọ́run sẹ́ǹpẹ́ tí yẹn bá búyàn lówó nítorí ọlọ́run ọlọ́run ọ̀sẹ̀ san bẹ́ẹ̀ yẹn búyàn nìkan ọlọ́run ọ̀sẹ̀ san ṣé àbílàbí mọ ọlọ́run débi tí ó fi wá túṣu ẹ balẹ̀ nítorí tọ́lọ́run ó fi máa san ní odi mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún tá a bá tiẹ̀ ló túlẹ̀ náà ṣé bí ẹ bí ẹ ló bímọ kálukú náà nínú ẹ̀ máa dùn tí máa fi nǹkan sayọ ọwọ́ bí sayọ kò túbọ̀ pa wá fi sayọ̀ wọ́n máa lọ kẹnu náà. bákan náà inú tó kílẹ̀ àjù ni pé kò sí sẹ́ẹ̀rẹ̀ kò sí sẹ́ẹ̀rẹ̀ tí gbogbo àfẹ́sìn panupọ̀ táyà lẹ́nu pé kò sí sẹ́ẹ̀rẹ̀ kan tí kèfèrí lè ṣe tí ó bá ti jẹ́ mùsùlùmí níjọ́ tó bá ti kú kọ̀ lẹ́sàn tí ó gbà lè di sẹ́ẹ̀rẹ̀ o alikiyama kò sí ti ọgbà gbogbo ntọ́lọ́wọ́ bá ṣe fún yóò ṣe fún láyé tó fi lè kú sí kèfèrí gbogbo sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ bàjẹ́ wa qadimna ila ma amilu min amal abúlàábì náà nínú àwọn tí sẹ́ẹ̀rì wọn bàjẹ́ káàtì ẹ̀ ló sì sẹ́ẹ̀rì náà nínú ẹ̀ tí sẹ́ẹ̀rì ẹ̀ bàjẹ́ ni èyí ni ó fi yé wa pé nínú ẹ̀rí tó lágbára kò sí ọ̀rọ̀ lára